pẹ̀lú bí gbogbo nǹkan ṣe lè ní orílẹ̀-èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo yìí àwọn alágbàtà epo lórílẹ̀-èdè nàìjíríà sọ pé kò tí ì débi tí owó epo yóò ti dúró ó ṣeé ṣe kí epo tún lọ sókè sí i gẹ́gẹ́ bí àwọn alágbàtà ní orílẹ̀-èdè wa nàìjíríà ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní ó ṣeé ṣe kí owó epo rọ̀bì kó lọ sókè sí tàbí kó sì padà tún já wálẹ̀ eléyìí kò ṣe ẹ̀yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe sí ọ̀gá àgbà kan lára àwọn tó jẹ́ alágbàtà epo ní orílẹ̀-èdè wa nàìjíríà túnjí oyèbánjí gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé ó ní iye tí wọ́n ń ta epo rọ̀bì ní àgbáyé àti iye tí wọ́n ń ṣẹ́ dọ́là sí náírà òun ni yóò ṣe àfihàn iye tí epo yóò máa jẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní gẹ́gẹ́ bí àwọn alágbàtà epo tó jẹ́ ti aládàáni bí wọ́n ṣe ń ta epo báyìí ó ní ìfagagbága yóò wáyé yóò sì máa wáyé ní orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ epo náà ó ní tí àjọ nnpc bá ń ta tiwọn níye kan tí àwọn alágbàtà epo náà tó jẹ́ aládàáni táwọn náà bá pinnu láti ta iye tiwọn náà níye tó bá wù wọ́n ó ní eléyìí yóò jẹ́ kí àwọn méjèèjì máa fi àgàgbàgà ní ọjà ó ní ní orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n ń ta epo bẹntiró ní iye tí ó jẹ́ six hundred and seventeen naira ṣùgbọ́n tí kò tó iye tí àwọn orílẹ̀-èdè yòókù ń tà ní ilẹ̀ adúláwọ̀ ó ní ní orílẹ̀-èdè mali níṣe ni wọ́n ń ta epo ní one thousand one hundred and sixty nine naira ní lítà kan ní orílẹ̀-èdè ivory coast nine hundred and eighty six naira ní lítà kan cameroon nine hundred and eighty six naira làwọn náà ń tà ghana nine hundred and forty eight naira togo nine hundred and forty-five naira tí Benin táwọn sì ń tà ní eight hundred and seventy-seven naira ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì àmóhùnmáwòrán Wisdom Yard.